وصلى الله على النبي الكريم وعلى آله وصحبه وسلم عليه منهاج أهل السنة والجماعة في رد على أهل البدع method or honor kami malami ki goyo ne un kanibi ne apaka ona ihe dọ́là àmàkì ẹ̀dọ̀ ya dínì dàhó lórí àtẹ̀wò yìí àmàkì ẹ̀dọ̀ yàtò má dé àdínì mango lọ́wọ́kà àwọn àdínì ẹ̀dọ̀ mọ̀ ọ̀nà máa lè kọ́ bọ́lẹ̀ dùmọ́ ọ̀là dàhó kàlà tó lẹ́nà tó yóò na àwòkà ọ̀tákàdé kùmọ̀kọ́ yóóyí àránìkó ọ̀tákàdé kùmọ̀kọ́ pàtíkólálì alìnàwòrẹ́ hmm? fi rọ́dì àálẹ̀ alìl bídẹ̀ yìí èyí tọ̀lá bó bídí àdáhùn èyí hmm? tọ̀lá bó bídí àṣẹ̀wò rẹ́dì ṣe tọ̀lá dáhùn dẹ̀ tọ̀lá gbogbo kàkàkàkà ẹ̀mí mọ̀rọ̀ yá níbi yìí idẹ́kú yamọ̀ náà níbi gáàrí ló kìlè kì má dé níbẹ̀ gáàrí kìlè kì má dé níbẹ̀ gèé ka níbi kàdẹ́ gèé ka níbi tse kò kìdé yìí rẹ̀ mà télè náà tánà mà fọ́ yìí torí kuma fi yẹ yẹ kuma lọ yẹ kọ́ wa mọ̀ náà mi màrọ̀ yà níbi gáàrí kìlè kì mi lẹ̀ dẹ̀ àmọ́ táyà dé mà kọ́ kì á dànù rẹ̀ yọ gẹ́nà lẹ́nu àmọ́ nẹ̀ ẹ́ fẹ́yì akẹ́sì rọ́tò àmọ́ táyà dà lẹ́sẹ̀ nánà ẹ́ àmọ́ táyà dà lẹ́sẹ̀ tẹ̀ wọ́n. إشنانا منها هي معتقد عليه على سبيل المثال هنا يدي جويتنا من من الكتب القديمة في أموريتا في بيتي سبي بلي بلي كتب على القديمة يا معتقد ما تيجي قيان في بلي بلي ما ندو كوغو otaka de mik maronyani ego maleo kade kitabu al-i'tisam li imami shafi'i otada madodun ki al-i'tisam madogabo al-i'tisam li imami shafi'i al-i'tisam li imami shafi'i e oluta yenele ti te kɔtsɛba ìbɛzɔ gbogbo kibidi awɔ ya ne lɛ eke ne ke di gbafa ma ma ne ke dago ni abudu kama le ne lɛ ma ma ne ke dago ko wɛ ni sedetɛ o ɛ o ma di fit todi terminology ɔna kuma mowɛ ŋun eka ne bi n'ale ko ebidi ale ilimi ko na ne do mɔ emu gbadzɔ saka na lɛ gba ɛlɛ tso ma do adɔ kɔ ni umaru mẹ́mi lẹ́nẹ̀lẹ́ ẹnẹ màlìkí àìsí dáàmà mẹ́wọ́ bókì dìgbà púpọ̀ bídí àtúlẹ̀ ṣùgbọ́ màlìkí à àbó màlìkí à yí oyá níwà yí àmà àgbé bídí àná yí gbégi amájì màlìkí à àmà àgbé bídí àwa òtákàdékì àdégbà oyó ọmọ àti bídí àtúlẹ̀ yàtọ̀ sáàdà àmọ́ nẹ́yìn màlìkí à ìyẹn èkejì كتاب اقتضاء الصراط المستقيم مخالفة أصحاب الجحيم ماذا قالوا؟ مخالفة أصحاب الجحيم أما آه، دودو كمبليت هيدمو أي شيخ الإسلام ابن تيمية فقد استورق رد على المبتدع جزءا كبيرا منه ìṣẹ̀yọ́mì mìtìyẹ́ dọ̀là mìbò bídíà àmàdẹ̀rẹ̀ tọ́ dàdí nìyàn mùnẹ̀ dúrùlẹ̀un yẹfọ́ ọwọ́ mùnẹ̀ dàdí nà níbi gújíràmù ní ijú ẹ̀rìn máṣàdí nìyàn mùnẹ̀ dàdí nìyàn mùnẹ̀ ìṣẹ̀rẹ̀ nu iyɔ tagada lɛ eye dumɔ la da ho nyɔnyɔ jus an kɛbɛra iyɔ tagada egi ne ho nana ebi bɛrɛ na ju tɔ amune yi me dɛ ɛnɛ ka zo do olodudu yi lɛ ɛnɛ ka do la lɛ shafi bi ɔn mɛnɛ mɔdɔ ibunu tɛ niya ibunu tɛ niya ɔn mɛnɛ mɔdɔ shafi bi. mamda remin ijama ni ke ti mamda ti amono takada ke ne an mo ko bo takada ne page ma le gunda lu ke ti page ma le gunda ti inye umbila do dede ma jango takada ma baba idabo dede ma so gba ma le ke ti ma jo hmm, ma ko jo ka ti tak ma ya ko ngene ne ne ko takada ni je di ma da bena ke le ke ko ma jo ko ma ya ba máa mẹ́rọ lamọ́ ní mọ́tàdà méjì wọ́n tó lé rọ̀nà lamájọ́ gẹ́rẹ́ gbà ẹ́ germany mẹ́mẹ́rọ lamọ́ ní máa germany ní máa ti germany kéte éwò e máa ń dàtẹ́ jẹun ẹni dèjì dis pain imam shafi bi dis pain europe spain gbogbo ìdẹ́dẹ̀ europe ẹni di asia damascus ojani syria omi ibùnú tẹ̀mí àdẹ ọ̀gẹ́dẹ̀ máa gbòòrò kọ́ la mọ́ni máa tilẹ̀ dama máa tilẹ̀ dama kọ́ la mọ́ni láti germany kéde kẹ́pù máa kọ́ gẹ̀ẹ́sì tí a sọ ọ́ náà kéde ìsàlẹ̀ yìí ọ̀tá ìdálẹ́ òmìnira ìjèjì máa jọ̀ iyo dada meji yehi ene kagba eni di kenya to saka data shokatu saka ni ena nmonge ni isi ena nmonge gba inshallah ni eni idu emo ti eni eni idu egba eya ni ena nmonge èyí dúkẹ dúkẹ ní ọkà fi ṣe báà ó ẹnẹbí dí àdúkẹ fèsì ṣe dé ti ya mọ ọgbọn yìí ti he òun wẹkùn wẹkùn ẹnẹbí dí àdúyè bàdá ŋo bɔnu mɔ ayi o lɛ gɛ yɔ mɔ tagada mi yi edu kɛ mo do yamɔ tagada gbe yɛ ko gbelegbele lɛ no mo ɛkɛta kitabu inkaru alhawadisi walbidaci libni wadaa inkaru alhawadisi walbidaci o dɔ tagada yɛ o yi yake akole akeyu kidomo yenga afika mune ko ya dina nili muhammad akeyu kijawi akeyu ya idukwe ya domo yenga afika mune ko ya dina nili muhammad wal bidai fange tito kimadi dini didimin kamune mda agwa yana mea dina nili ede akeyu kidukwe ko nane ko ta de janale onaile ko ede inne ka ma wucho bi pe ni ele eh, te yon jami mo ana ona yi ko ta da le ma do ibn wadah aile na men akelle kitab al hawadith wal bid'ah litarqushi na gane ko tarqushi law adúdúpẹ̀kọ́ àwọn tòkòkò ń hàdínì ń dòyì yàtí dúpẹ̀ púpọ̀ lẹ́mọ̀ ọmọ nínú obìnrin òtẹ́ masalasi dúkà mẹ́wàá kàgbàgbó idó ta ìzíkìrìkì máa tọ̀ masalasi lẹ́wọ́ yóò àgbà ń kéde kámẹ́ máa nà masalasi ma nɛ lɛ kó gba yi mo o ma firi bi o ma de ona yi kikɔ ikɔta ka dabi dɛ ona yi gbele dɔ mo gbogbo gbele do la ma le mi bi edzo dudu dɛ o dɔ ta ka dan se alihawadisi wɔlibi de i le taritosi mo n wuli le dɔgba ona yi ma mo koro tɔbi ta ebe dɔ ma yi o ɛkɛ lu hɔnisan kitaabul ala inkaari bidɛ iwal hawadisi lè àbí ṣáàmà ọ̀nà yìí lẹ ọ̀tàkàdé omi ní lẹ nínú àmì ẹ̀tàkùn mọ́mọ́ ní wọ́láhù ààlà lórí nà mọ́tà ìdàkà ní kì á má yàgbé ẹ̀hún yìí ó bó ìgbélé dẹ̀ tọ́mí má lẹ̀mí abílẹ̀ wá kì sàmí má lẹ̀mí súnà màrátà ní kìsà díìnì yẹn níbi muhammadu ti abílẹ̀ wá kàmá àwọn kọ̀tàkàdá yá umeni wamine alkutubil asriya kwe wamulita vya mimalemi hii zamani masa mimalemi zamani iwiki rata nikisianwika nijimeo yele mmadu kpogo kamu nikikuona yapi kamu nikoya dini ya ni mimalemi omemelele kumakotagada zamani ni number one kitabu al-ibdaa في المضار الابتداء للشيخ علي محفوظي أنا انا ما نعم. أكيجي كتاب السنن والمبتدعات المتعلقة بالأذكار والصلوات لشيخ محمد ابن أحمد الشقيري الحوامدي ونقول نيلة تمو ما كانكو نعم. آه، أنا نيلة تبو مصر عن رسالة أكتا رسالة التحذير من البدع لشيخ عبد العزيز بن باز إيه ده بوجي يعني ما كان ما كان ما كان ما كان نوين ما مدا سابا يلي أقول بوجي علي لجوا مدينة دكوا نالدا تي ما كالو أوكي بوجي على تي مدينة في جدة تي مدينة إنما رود بلوف في جدونا ọmọ táyà dàgbà máa pàkì ní ẹ̀hún máa kọ́ mọ́tà máa yán ní ìdán táyà dàgbà ìṣàdéhùn zimbabwe. ولا يزال العلماء المسلمين من مما لم يعمي مسلمين أبيك النعمة يوم ملك مادرون والحمد لله بدك يوزو ينكرون البدع متى نكجو فيوم في kamun akoya dini wa yarduna ala al mubtadi'a ma ko pa ma danga to ya dini ma ta ko muma wo min khilal suhufi lugwa mo takada ma ko duru wal mujallati ba mi magazine wal idaat bawji radio wa kutubul jum'i ba mi khutuba ojo juma'a والندوات والمحاضرات ندوات ندوات شغلنا بموار جيجو وكمثل ما تلقي مالا كده برجو ما ما تعدى برجو أنا يوجبك يا كمي سويها ديني والمحاضرات محاضرة شغلنا واجهة كتب بوي آه يعني فيك mamoja kwa kujo inawaje mwanaji yule on 13 14 15 ojo waje lema dokatuni kwa achi bidii kwa imani ya madomi kwa achi kirumai romo na gani ko aha muhadarat laromo mimma lahu kabir al-athar eh oyeki ni effect nana nana nana في توعية المسلمين يوم كما بفادهم والقضاء على البدع والقمع المبتدئين في جوجمنت ويا ما بدع باي بدع وسمع في كمان كوي ديني باكاون قمع اما كي ادوكي مركو شيوا قمع يشيون بالبانته نغاني كو alhamdulillah èyí kì ní àkàrẹ́kù tọ́ mẹ́gbẹ̀rẹ̀ ìrìnkún onílè